الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدفعهم ولهم أباوة ولهم أباوة أباء الله وبكي أسواني وبعين على لبسيوت وصنع لري أجوانا نبوى محمد صلى الله عليه وسلم قبله الله سبحانه وتعالى قال من يتوكل دون نبوة محمد إخوة الإيمان أيام أيام أيش يوم جاء إذا لك وفوالني ونامي فتنة حدث في بعد الرسول صلى الله عليه وسلم فتنة حدثت بعد رسول الله صلى الله عليه وسلم هنا فتنة أبو على فهو الناس وعي لين باتي النبوة محمد صلى الله عليه وسلم تمشي الله هنا أني أما فرقة الفرقة الضالة تسمى بالقران بالقرآنيين تسمى بالقرآنيين جماعة جماعة فصل السنة جماعة فصل السنة عن القرآن هنا ni àwọn ìjọ kan tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n alukur'an nìkan ilà wọn máa tẹ̀lé sunna anabuwa muhammad sallallahu alaihi wasallam hadithi anabuwa muhammad sallallahu alaihi wasallam àwọn òní kankan ṣe pẹ̀lú ẹ̀ mùsùlùmí làwọn ta wí wọ́n tírun wọ́n gbá àwẹ̀ wọ́n lọ mọ́kà wọ́n yọ zakat wọ́n sì ń pẹ̀lú àwọn lọ́wọ́ lẹ́yìn muhammad sallallahu alayhi wa sallam alukur'aniyun wọ́n ti wà ní agbègbè wa nílùú wa Nàìjíríà ibi tí wọ́n wà ọ̀pọ̀ àmọ́láyé táwọn fẹ́ ṣe òun náà ni kájí kí gbogbo mùsùlùmí tó ti sọnù tí wọ́n ń tẹ̀lé irú òrí báyìí kájẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ti kú olójú ọ̀nà afẹ́ fi ìdánilẹ́kọ̀ọ́ yìí afẹ́ fi pè wọ́n padà sójú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni gbogbo àwa tí a bá ń gbọ́ nípa wọn a bá ń kà nípa wọn àbí wọ́n bá wa sọ̀rọ̀ láti fi ìrújú tó wà lọ́wọ́ wọn láti fi mú wa kú olójú ọ̀nà ìdánilẹ́kọ̀ọ́ yóò wúlò fún wa láti mọ̀ pé àwa ò sọnù àwọn ni wọ́n sọnù al-Islam ẹ̀sìn Islam هو ما جاء من القرآن ومن السنة بفهم سلف الأمة أول فاوني أنا تيس يوفيني داروما يلوو أوناني قد يلدوني في الإسلام هو تانشيو إنتبا وانوا القرآن العظيم شيء ثم ما كان يمسلمي يوم ما شيء وانوا القرآن وفي السنة gbogbo tó wà ní hadith onísẹ́lá muhammad sallallahu alaihi wasallam a ma ṣe bí fáhàmì sálàfẹ́ umma pẹ̀lú àgbọ́yé àwọn tí wọ́n jòkó tí onísẹ́lá muhammad sallallahu alaihi wasallam ìtumọ̀ ẹni pé bá bá ti ka alukọ̀rán tán ká súnà a wà ka ìta àwọn sọ̀hábà asálàfẹ́ sọ́ọ̀lẹ̀ àti gbogbo àwọn tó wọn náà wọn ẹni báwo ni wọ́n ṣe gbọ́ ìkùránì yíyé báwo ni wọ́n ṣe gbọ́ yé sí báwo ni wọ́n ṣe gbọ́ súnà yé sí tura wọn ni wọ́n dìkú ti olùkọ́ àgbà tíṣà wa anábíwa muhammad sallallahu alayhi wa sallam alùkùránì yóò àwọn ni wọ́n nínú Islam wọ̀yọ̀mìnú na bí kọ̀ránì kẹrí mi fọ́kọ̀lù wọ́n ní alùkùránì nìkan tọ́bílé òun nìkan làwọn nígbàgbọ́ nínú ẹ̀ àwọn olùkọ́ àwọn ní ká sọ fún wọn pé lẹ́mùnú bí kọ̀ránì wọn ò ní ìgbàgbọ́ pẹ̀lú kọ̀ránì nítorí pé alùkùránì sọ fún wa pé ká tẹ̀lé ọlọ́run ká sì tẹ̀lé anábùwà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sunnatu ibadallah هي المصدر الثاني للتشريع وانا اهل السنة وبسنة محمد صلى الله عليه وسلم اوني ابدي تجفات ممون اسم المصدر الثاني المصدر الاول ابدي ممون القرآن ليس عوى مويس سنة رسول الله صلى الله عليه وسلم إنه قد يقول إذا أمون سنة أنصى لأيه سوى من القرآن àbí kọjá pé kò ṣe sínú Kùránì rárá ànábì lọ́kàn ní ẹ máa ṣe báyìí àbí ẹ máa ṣe báyìí nítorí ọlọ́run ti ní ká máa tẹ̀lé ànábì wa Muhammad nashatuhum àwọn Kùránìyún yìí tá a wí yìí bóò ni wọ́n ti bẹ̀rẹ̀ wọn ò sí lásìkò ànábì wa Muhammad àwọn oní Kùránì sangilite alukùránì nìkan làwọn máa tẹ̀lé gbogbo nǹkan ti jẹ́ ànábì sọ ẹgbàgbé yìí bóò ni wọ́n ti gbé ìròyìn burúkú wọnú Islam wọ́n ní hum àwọn táwí yìí kharaju fi àwọn aṣẹ́rẹ̀ alukọ́rin islami alhijiri ní ìgbẹ̀yìn ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kejì sáàbẹ̀bí ṣe ìjírá òun ni wọ́n dìde kọ́ọ̀mọ̀ fi umma wọ́n dìde láàrin alùmọ̀ ẹ̀pà súnà rẹ̀ ẹ má sọ súnà ma bìlìkùlíyà gbogbo súnà pátá ẹ má jẹ́ àlò ma wà á dàbí ìṣẹ̀dáàdì bí ha tí masdariya ti tẹ̀ṣẹ̀rẹ̀ ì natija tàbí ṣubhati alẹ́tì khallafaha aṣíàtì wal khawari àwọn táwí wọ́n ni wà á dàbí ìṣẹ̀dáàdì bí ha ẹ má kà á sínú bí láti máa mú ẹ̀sìn ma annabi sọ ẹ má jẹ́ àtúbọ̀ mú ẹ̀sìn látara ìrújú tí àwọn ṣẹ́à tí wọ́n dálẹ̀ sásìmọ̀ pé Yahudi òun ni ó bẹ̀rẹ̀ ṣẹ́à gbogbo àwọn ṣẹ́à tẹ́rí Yahudi ni wọ́n ọmọlẹ́ Yahudi ni wọ́n iṣẹ́ kan náà ni àwọn Yahudi ló ṣe tẹ̀bárí ti Amẹ́ríkà tọ́lọ́ dé gbàjọba ní Iraq tí ṣẹ́à sì jẹ́ eléri Iraq ẹ̀mẹ́jọ yà ilẹ̀ wọ́n jọ ṣiṣẹ́ fúnra wọn àwọn àyí àwọn ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n fẹ́ ba ètò jẹ́ nígbà tí wọ́n rí pé àwọn ò lè wọnú Qur'an Qur'an ò ṣe parẹ́ bẹ́ẹ̀ bá parẹ́ àwọn ha bẹ́ẹ̀ súnná àtúnmẹ̀kọ́ hadafuhum kí ní èrò wọn tí wọ́n fi ń sọ fún gbogbo àlùmọ̀ nábì wípé kájìnà sí súnná ipa lè nìkan ni ká máa lò hadamu islam minna fífẹ́ súnná wọ́n fẹ́ islam súnná ṣẹ̀wé náà bá ní alukur'an ẹ má lò mọ́ ẹ̀sùn náà ẹ má tẹ̀lé mọ́ kò sẹ́ni tó dà wọn lóhùn wọ́n wá rí pé ẹni káwọn bẹ̀rẹ̀ láti ibi sunna nígbà táwọn bá ti ba sunna jẹ́ nígbà sunna bá ti kú lẹ́mí àwọn èèyàn alukur'an náà padà sí kíní òun náà padà kú oúnjẹ èyí tí ń sinmi láàánú lẹ́ni òun ni kí ọ̀pọ̀lọpọ̀ akẹ́wàá gbà rẹ̀ alọ́mọ́kà ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe ní láàánú lé nínú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń bẹ nínú àìmọ̀kan yìí tí wọ́n mọ̀ pé àwọn tó dáálẹ̀ gan àwọn jù ní àwọn tó dáálẹ̀ gan àwọn tí ń ṣe mùsùlùmí ní ṣíà ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè tí wọ́n há sáwọn ta wí lọ́wọ́ tó jẹ́ àti tèmi àpariwo kọlọmọdé asọ̀nù tọmọtọmọ o min afurasi do a ti mú àṣírí wọn lásìkò tí wọ́n bẹ̀rẹ̀ àbí tí ànábì ṣe ìjírá sallallahu alaihi wasallam nínú àwọn tí wọ́n wá jẹ́ àwọn tí wọ́n ń bẹ lásìkò tí a ń lò lọ́wọ́ yìí tí wọ́n gbé ìròrí yìí tí wọ́n gbé lérí tí wọ́n sì ń pèpè lọ́bẹ̀ ahmad subhi mansur orúkọ arákùnrin ẹni jẹ́ ahmad subhi mansur ọlọ́mọsáyé sáà يعتبر الأب الروحي للقرآنيين وأن أحمد صبري منصوري هو ló nídìí àwọn èèyàn tí wọ́n ń pín kùránì nìkan láàmà tẹ̀lé àdítẹ̀lé súnà lásìkò tá ń lọ lọ́wọ́ òun ló tún jí aburú yẹn òun ní ìjà fi mísọ̀rọ̀ Egypt ni wọ́n bí arákùnrin yìí sí Egypt náà fọlọ́mọ́tẹ̀ ṣàkóso àwọn èèyàn dáadáa bẹ́ẹ̀ mẹ́wọ́ àwọn àfáà sálà fún bẹ́ẹ̀ mẹ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àdáwò tó wá bí èyí tó láti mẹ́sùn lọ́pọ̀lù in 1949 òní wọ́n bí alákùnrin wọ́n bá dá harakata wọ́n bẹ̀rẹ̀ ìròrí rẹ̀ yìí ní 1977 ẹ̀rẹ́fẹ́ ọ̀nà jìjì wọ́n yóò alẹ́ fún kitab ìṣẹ́ sẹ́tìrà lérí ẹ̀ wọ́n tún rí jamil ó tún lọ mọ́ fẹ́láńsì kan mọ́ríkàǹsì kan tó ń pè ní bùn khalidun wọ́n tún lè fún mẹ́ ní egypt náà ọwọ́ sálọ amẹ́ríkà ọ̀lẹ́jà ilẹ̀ amẹ́ríkà ọ sálọ làwọn yòókù rẹ̀ tàbí amẹ́ríkà ọmọ yahudi làwọn ta àwọn wá gba láàyè láti amẹ́ríkà yìí tí wọ́n ń ṣe síra ránṣẹ́ bí ṣe ń kọ òun náà ní ti ń pèsè sí eré íńtánẹ́ẹ̀tì tó ṣe jẹ́ pé lórí kùránì yùn ìbá ti parẹ́ pẹ̀lú wàhálà àwọn ìmáàmù ìmáàmù àwọn afẹ́sì arákùnrin ló tún wá jí sẹ́tùmọ̀ pé íńtánẹ́ẹ̀tì kò sí ibi tí òṣìlẹ̀ gbàláyé ni wọ́n ní fọ́lọ́wà pẹ̀lú àwọn ìrújú tí ń kó kalẹ̀ fún wọn ká sàlàyé lé àwọn ìrújú yẹn وبدأت دعوته تنتشر أفريقيا وأمريكا وغيرهما أو أدفن دعوة لوريه ọwọ́ adi pé inca àti àgbàlá yé díẹ̀ díẹ̀ ó ti dá áfíríkà kọ́dà ó ti dé nàìjíríà èyí fi ń da inú wípé ẹnìkan pè mí láìpẹ́ yìí pé òṣàṣẹ ẹmọ wòran o nílẹ̀ yorùbá ń bí àwọn kùránì yóò ti dé o àwọn kùránì nìkan lágbàgbọ́ ànígbà súnà nàbì kọlọmọdé àṣìṣe àgbákò tọmọtọmọ mọdé àṣìṣe wàhálà lásán ní ẹsìn ọlọ́run gbogbo ẹsìn tẹyẹ bá gbà tó mú alùpùránì tó ju súnà lẹ ó ti di alùpùránì náà lẹ́kọ̀ọ́ máa الإسلام هو سنة لتعلموا إخوة الإيمان ẹjẹ́ ọ̀dá wa ló tún pé ìtànkù ní islam òun náà ni sunna ìtànkù ní sunna òun náà láńkù ní islam ìtànkù ní alukur'an òun náà ni sunna ìtànkù ní sunna òun náà ni alukur'an لأنهما مصدران للتشريع káàbà mú bá ṣe kírun bá ṣe gbààwẹ̀ àti gbogbo tẹ́sìn yá ṣe àyídà kárí nínú alukur'an àbí kárí nínú sunna náà

والسنة هي الإسلام سنة دنوان في الإسلام ولا يقوم أحدهما إلا بالآخر وقول ذلك أفكيك الجواب أكبره شرح سنة لرقوة تراوة إذا يلاقوا في جي 21 أيما يعني من السواء علاقة السنة بالقرآن سنة كنا للسنشب في ملانه هو القرآن kí ni àsìkò tí mẹ́lá àwọn àti Qur'an al-Qur'an wa sunna wa ahyan wọ́n ni àti Qur'an àti sunna o sunna nìyí tí ń jẹ́ ìlẹ́nu àlẹ́bùwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ni méjèèjì pátá àtọ̀dọ̀ ọlọ́run ti wá ọlọ́run kan ti Jibrilu lẹ́kan ibi kan máa bá bọ̀ wá sáyé ni ọlọ́run fi kan rán Jibrilu ìkejì náà tí ń jáde nínú ànábìyẹn àtọ̀dọ̀ ọlọ́run ti wá

laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́wọ́ bá ní gbogbo òṣìṣẹ́ tí bá ń ṣe ìṣeṣẹ́ ẹ̀ ẹ máa kọ́ṣe ẹ̀ gbogbo òṣìṣẹ́ ẹ̀ gbogbo ló ṣe wáyọ ìṣeṣẹ́ ànábì kú nínú ẹ̀sìn aya yìí nínú sọ́tún najm quran 53 verse 3 to 4 asúnna nínú ẹ̀sìn wa yẹ kọ́ọ̀lù ìtí wọ́n pè ní súnà òun náà kọ́ọ̀lùhù ọ̀rọ̀ tá nàbì sọ wọ́n fi ìlùhù iṣẹ́ tá nàbì ṣe bá ma sọ̀rọ̀ mọ̀ tó ṣe wọ́n ta tẹ̀rí ìlùhù ìtí wọ́n ṣe wájú ànábì ma Muhammad sallallahu alaihi wasallam tá nàbì ọkọ̀ dẹ́mu ẹ̀ nǹkan yẹn dáa ni bí ọba dáa nàbì ọkọ̀ dẹ́mu ẹ̀